وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه oríṣiríṣi nǹkan ló wà lọ́kàn èèyàn èèyàn máa rò nínú ìṣẹ̀lẹ̀ ayé èèyàn dúpẹ́ fọ́nà ọ̀dẹ̀ sí díẹ̀ kan ṣoṣo tó tóbi àfọlọ́ nìkan lọ́ba tó tóbi tí ò dábòkù. sábà ní àdàmọ́ nìkan náà. ìwọ́n ti ń ròyìn ẹ̀lẹ́yẹ bàbàrà ó jẹ́ báyìí àti kó máa fi ọlọ́run kó máa ra padà sí àbúrú ṣùgbọ́n náà nìkan lọ́ba tí ò tẹ̀ láàbà. ọba tí ò lánàá débi tá a fẹ́ sọ pé ọ̀la rẹ̀ náà fẹ́ wọ́n ti fẹ́ rí àwọn tí ò ní pìlẹ̀ yìí. àwọn tí wọ́n darí wa lọ́wọ́ lórílẹ̀-èdè yìí nígbà tó bá padà yá àwọn náà dì tàn. عبدا وشكرا ربي ناهدي Ọlọ́run kan náà lọ́kọ́ ti darí wọn lánàá ogun tó kàn wọ́n. Tó dájú ní pé gbogbo ìta náà ṣe lọ́wọ́lọ́wọ́ níwà sí àwọn ọmọ ti ṣírí gbà kan tí wọ́n ti mọ́ láyé nígbà tó bá yà wá náà dì tàn. Kábíyèsí ọlọ́run kan ṣoṣo ọba tí ò ní tàn. Ọpọlọ́run ọba náà. Àti ọpẹ́ta dá ìyá fi ṣe tàwákùn àti ṣàkàtọ̀ ọlọ́sọ́dọ̀ ọlọ́run lórí gbogbo àdámọ̀rí ayé wa tó kù kọlọ́kú jẹ́ ọkọlọ́n tó dàbí tàbí rẹ̀ sẹ́yìn lọ. Sọ̀rọ̀ àlékún ọlọ́run fún àgbà Mùhàmmad sallallahu alaihi wa sallam. Tẹ́lá ni à ń bẹ ọlọ́run àlékún lẹ́nu rẹ̀ kó wá ṣe fún àwọn sàhábà látòkè délẹ̀ wọn. Mo kí ọ̀rẹ́ mi olólùfẹ́ المدير المؤسس الشيخ عبد الحميد tí gbogbo wa máa ń pè ń bàtà fi jọ ń ṣe ní àtẹ̀lé lórúkọ ilé ẹ̀kọ́ wọn àti ń pè wọn àtẹ̀lé ló ṣẹ́ra nù. ìjọba làwọn bá kó jọ kọlọ́kùnmájà kí tí ń jí àpàdà sí aburú bó ṣe ń wọ́n kí ó kéré máa ń kọlọ́kùnmájà kó kàn yàn. Àdáàsù àti sáré òǹfà kìtáàbù wọn àṣíkà láwọn tá a máa ń láǹfààní àtijọ́ pàdé pẹ̀ nínú ayé. Àdìdáàtò Akítáwù, ẹ̀yìn àti ẹjọ́ kan mílíọ̀nù tẹ́ ń wà tẹ́ ń gbọ́ wa, oríṣiríṣi ẹ̀rẹ́ náà ti bá ṣe láyé. Bàbá máa ń àti wọn, ó ṣe kọ̀ǹtínú, gbé fún ìjọdún mẹ́rin àtijọ́ ṣe ìrìn àjò lọ sí Chad, ẹ̀dàzù àtìkàrù. Táàjọ ṣe tó pọ̀ nínú ayé ní ẹ̀dàzù àtìkàrù. Pàṣẹ mọ̀ wá lára bọ́lá ṣe ní kí wọ́n rí gbà náà lórí kí wọ́n dúró tó dùdú ẹ̀sìn ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí títí lónìí. Ẹ̀dàzù àtìkàrù ẹ̀rù pàfẹ́tà ẹ̀ máa ń rìn tó sáájú Ẹgbẹ́ yàrá ẹ̀lọ́mí tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti lọ ṣiṣẹ́ rí àríkà ṣe yìí tí wọ́n ti padà wá ti kà ní ìlú ìwọ̀n ẹ̀mọ́ yẹn lò ní ẹ̀kọ́ àpapọ̀ tẹ̀sùn láǹfààní ilẹ̀ lárúwá ló ń tẹ̀sùn wa lọ ó dé dé pẹ̀lú ara rà dá ní àwọn èèyàn ń ṣàbáwọn pé kí lè wa lọ fún tí ì bá ṣe gbọ́ lọ. Pẹ̀lú ẹ̀ náà kan wúlò fẹ́ sí rádaràdá ni. Àná àtúntò àti sáré lè pàṣẹ kárí máa ń tó sáré ń bàbá jọ ṣe nínú ayé yìí o ṣùgbọ́n èèyàn máa ń tẹ̀sí àtàlà lè mú ní ọ̀rẹ́ alábàáṣe. Pẹ̀lú àyà ẹ̀ṣáì àtàkọ́mọ̀. Pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ máa ń wọ́ṣọ̀. Pẹ̀lú àyà ẹ̀ṣáì àtàkọ́. Kí ni máa ṣe wípé àpò ọmọ tún fẹ́ káàdì àtàkọ̀rọ̀. Àwọn aláṣẹ àwọn pé mo mọ̀ ní lọ́tọ̀ nà ọ́ lọ́tọ̀. Nígbà tí mo bá mọ̀ pé ọ̀rẹ́ ni mí, a ní ìdí ìdáàbọ̀ láti pàdé pọ̀ ni. Ó wù mí kẹ wá pàdé pọ̀ nínú ilé yìí. Àtúrò ọ̀rọ̀ àgbà òṣùpá ìgbìmọ̀ àtàkọ̀rọ̀. Ní abálẹ̀ fẹ́ràn tó ní kò ṣe fẹ́ rèé, ẹni tó jẹ́ ní agbọ́dọ̀ bá fẹ́ bó ṣe fẹ́. Látẹ̀sí àbámọ̀ ìdálẹ́

Látọ̀sẹ̀ àbáyé. Ṣé máa pàdé irú wọn bẹ́ẹ̀ lórí wọn lè ti gbóòrò gan? Látọ̀sẹ̀ àbáyé. Ṣé máa bọ́ bolú kéṣẹ́ ìṣẹ́ ìpínlẹ̀ rẹ̀ nínú ìmọ̀? Látọ̀sẹ̀ àbáyé. Ṣùgbọ́n nígbà tí mo mọ̀ wọ́n lánàá mo rí pé kì í ṣe kí wọ́n pretend. Látọ̀sẹ̀ àbáyé. Wọ́n dúró pẹ̀lú àgbọ̀yẹ̀ sí. Ìjálá ọ̀la ọ̀rọ̀ ìtàn lára wọn náà bá ti láyé. Látẹ̀sẹ̀ àbá nàá ìdájá báwọn ẹ̀kọ́ ti sá. Láǹtà náà lára ìhé. Àwọn tó à ní padà rí dáadáa lára wọn. Ìgbà wà láṣà máa ń kọ́ fún Àwọn tó ní àǹfààní ìjọmọlúwàdí àǹfààní ẹ̀sìn àǹfààní orúkọ rí àwọn tó nílera rẹ̀ má bá wọn ṣe òkú. àwọn ìtajọ́ ń ṣe yìí àwọn ọmọ wa náà ń wò wọ́n àwọn ọ̀rẹ́ bàbá wa rí àwọn ọ̀rẹ́ bàbá wa rí. ìjọ àwọn bá ní ọba tó lẹ̀ ní tó lòún bàbá àwọn bá ṣe Àwọn ọmọ tí ó wọn náà ọkọ̀ abalẹ̀ láti pé àwọn ọmọ wa ń jọba ara wọn sí ìdí. Ìfẹ́ ìtẹ́ ìgbérí àti ayé kan lẹ́pà àwọn yàrá dáradára kan lẹ́yìn ọlọ́rẹ̀ẹ́. Ẹ wá ní ilé òkúkú mú ní ìṣèjọ àwọn ọ̀rẹ́ ìlú mú. Ẹ̀yìn ẹ̀yọ̀ kì í jalè, ẹ̀yìn àwọn ọ̀rẹ́ yìí ni, èyí ta tẹ́tẹ́, ọ̀rẹ́ yìí ló ta tẹ́tẹ́. Ìyá ni ká kàn fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ṣókí lónìí, a fẹ́ àtẹ̀lẹ́dẹ́kọ̀ yìí mi sọ ibò dáre àtẹ̀rọ wọn fi hàn àwọn gbọ̀ngàn ló ní ní ní ẹ̀wọ́n tẹ̀wà nígbàdàn tó wá lóun ọ̀rọ̀ sọ àdúgbò ṣáháìn. Ẹgbẹ́ ìtẹ̀lẹ́gbọ́ wọn ní Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀. Ẹ àwọn akọ̀ bó bá sọ̀rọ̀ aládàradà ń bá dọ̀wọ̀ tí ìdí ìdí náà ti máa fún ẹ lé sí. Tọpatọpa ọlọ́run á ní kí wọ́n máa sọ̀rọ̀.

wọ́n ní ìtẹ̀jáde ń jọrin ẹkùn fẹ́ pẹ̀lẹ́pọ̀ akọjọ́ kábíbà ẹ́ lálẹ́ pẹ̀lú wọn àti ọlọ́run bá jọ bá wa àwọn ọmọ yìí tí wọ́n ṣe tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ yìí náà nínú gbogbo yìí wọ́n wà tí wọ́n ti ń ṣe àti ọlọ́run kó bá wa ara rẹ̀ kụba wa já nǹkan tí ò dàgbà kúrò lọ́kàn wa. Kàmá pàdé àwọn ọlọ́wọ́ ní ọ̀rọ̀. Sọ̀rọ̀ kó tó kó tí ò dàgbà kúrò lẹ́yìn wa. Tó bá dẹ́ tó náà ni wọ́n wá kán tó àti àtàyé ní sáré ìdánilójú ní ìsinmi tó ọlọ́wà ní ojú ìdí àmì á sọ̀rọ̀ ẹ̀rọ àwọn akójọ kó wọ́n ṣẹ̀ṣẹ̀lẹ̀ kan ìdúró léjì rẹ̀ fẹ́nìkan kan wa mo kí ọ̀rẹ́ ìbílẹ̀ kan sí nígbà tá a fi jọ wà lọ́dún náà lọ́hùn-ún alhamdulillah amọ́ra wa eléyìí kì í ṣe ìbanilórúkọ jẹ́ nígbàtà àtẹ̀kùn ní dárúkọ. Àwọn amàrẹ̀rọ ọlọ́run kan nígbà náà tàbí wọ́n ṣe ṣẹ̀rí àlọ́wọ́. Tí ẹ pé lásìkò bàtà bá wà ní pé à ń ni ìwọ̀n wọn máa ń wà níbẹ̀. Wọ́n lẹ̀ láwọn tí wọ́n máa ń wọ̀ ti ń parí báyìí wọn àwọn máa wọ́n máa tẹ̀sẹ̀ márìn wọ́n á lọ gbòòrò àwọn àti wọ́n á kó yẹn fún kùtì ẹ̀ka wọlé àtúntìlẹ̀ padà. ẹlẹ́mi ti mọ̀rọ̀ àwọn táwọn sọ yìí wọ́n ní ṣòkòtò tí wọ́n wọ̀ wọn ọ̀kan ní wọ́n dáadáa ṣòkòtò brown báyìí náà tí wọ́n tàbí máa parí semester yẹn ṣòkòtò yẹn náà nà ọba àti ìjáde báyìí kúrò nínú ọgbà ẹ̀dẹ̀ àwa fi yọ wọn àbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ káwá ṣe ni tá à ń sọ yín lónìí lónìí náà tẹ̀ ìtumọ̀ nínú ayé. ọlọ́wọ̀ ṣe jàǹbá rẹ̀ ọlọ́wọ̀ ní kí ìkẹwà nílò rẹ̀ làtẹ̀kùnú bọ́ àwọn ọ̀tọ̀ rẹ̀ làtẹ̀kùnú amánátàkù. ọlọ́wọ̀ ẹgbẹ́ tún ní ẹgbẹ́ ní ẹgbẹ́ tún àwọn olùgbàgbọ́ ẹ̀yìn náà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àfà yìí kan wá tàbí ti àfà súnà rárá tí wọ́n náà dẹ̀ mọ̀ pé àfà oníjìbìtì yẹn oníjàlá yẹn níbi díà yẹn ẹ̀rẹ̀ wá jókòó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn jẹ́ wọn fẹ́. látẹ̀kùnú wọ́n wọ́n rà sùúrù gbọ́ ọmọ yẹn ń fà ní. Àbí ìyá wa? Ọlá adé ń tiẹ̀ lọ sí ìlú ẹ̀ lọ. Wọ́n nu bí ọkọ rẹ̀ yẹn wá sí ìlú pẹ̀lú ọgbọ́n ọdún lórí rẹ̀. Kò ní jẹ́ táwọn máa bẹ́ẹ̀ pàdé lórí òṣèlú yà. ìgbàgbọ́ òdodo. Látàkùn tó wọ́n náà ẹ̀rẹ́ ẹ̀sìn rú. Wọ́n ń ta ṣẹ́dá ní ta tó lórí ẹ̀ ta fíhàn bá ti dára ọmọ ní pé à ń kí máa ń sin lọ́hùn. Táwọn yẹn kọ́ ọmọ gbangba rèé. Látàkùn tó wọ́n dá fọ́tọ̀kọ̀rọ̀ máa lọ ṣe nǹkan níyàn. Ẹ má jà fọ́tọ̀kọ̀rọ̀ tá a máa lọ tọwọ́ rò. Ẹ má jà tí máa lọ sí ìwọ̀wọ̀ púpọ̀ kan. Nǹkan ń bẹ láti lórí òótọ́. Ó má ìrìkànmọ́lẹ̀ ìfakọ́lé kí a máa wá àti ẹ̀ níta gẹ́gẹ́ bí ẹni tó gbẹ̀sìn yìí káyí máa rí gẹ́gẹ́ bí mùsùlùmí gidi olè ń ta tẹ́tẹ́ ọmọ àwọ̀ ẹ̀yìn ọgbẹ́ ara wa ní ẹ́ ọ̀dọ̀ nínú àwọn tí wọ́n ń gbé sùmọ̀ ní àwọn yẹn wá fojú àsìwò ẹ́ wọ́n fọkàn balẹ̀ sọ́dọ̀ ẹ̀ àǹfà náà lónìí ayé fojú àfẹ́ ìsìnwò wọn àwọn èèyàn ń pè wọ́n ní sọ́là Sọ́ra ni wọ́n pè wọ́n, after all, just come out. Ayé ìdàrá pọ̀ wọn. Àwọn lọ́nà ta òrùpájọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sì tí ẹ tó gbogbo àtùgbà náà àbòsí wọ́n ṣe wọn kọ́. Òun wá yọ̀ ọ́nà ọba rẹ̀ rárá. ẹ̀rọ ọlọ́run kò sáta kó ń parí ẹ̀kọ́ ọkọ̀ àlọ́ tó ẹnu bọ̀rọ̀ láti sọ́lé yìí rí pé ráta àjọ tí ó kó yìí alhamdulilayi dáadáa alájọ mọ́ra wa nígbà náà ọlọ́run wá jíjà padà wá jíjà padà rẹ̀ dáyé. lọ́pọ̀ pọ̀ mí nínú ayé má kò mọ́ wá hùwà bàjẹ́ ẹlòmíín náà àsọlélẹ́ lóní láàmù lórí òun ṣe ọlọ́run àti tòníṣẹ́ rẹ̀ ló gbé ayé òun náà wà náà tí wọ́n ń gé orí èèyàn ẹ̀sìn máa tó bá mú àpá ló máa jẹ́ níwù níwù ni wọ́n ń mú àpá kó jalè kó pààyàn kó ṣe ìròyìn nìyí.

ẹwà tó kọ a lálùkùnrin tó yára lè ní láàmú ọ̀tàkù wà wà fún ọmọ afárẹ̀ rí. Àwọn ọmọ ọmọ ẹgbẹ́ àgbọ̀ òdodo. Ìtẹ̀kùn lọ́nà. Ẹ báyọ̀ ọ̀rọ̀. Wà kúrò máa ń sọ́ọ́dọ̀ sí i. Àṣírí ẹ̀dá òkú. wàtírí lábọ̀lọ́mọ tó ní jẹ́ alákòóta àwọn náà na àwọn àfáà súnà wọn àwọn lè súnmọ́ tọ́lọ́ fi ní kálábà pé èèyàn ni wọ́n ti ń pọ̀ fara wọn ah. Ìtọ́nà ọ̀sán fún Anna Kùrán ní àwọn wákàkiri yẹn. Ẹ̀sùn ẹ̀lọ́nà ti ń sọ lórí àwọn ọmọ wọn. Ọlọ́run ní ẹ̀pá ọlọ́run wá kó ló máa Àwọn ẹni iṣẹ́ máa bá ṣe. Àǹfààní máa lù mí ní máa lù àbíyá ìwọ̀sọ̀ dẹ̀rí. Ẹ máa bá àwọn ẹ máa jẹ́ pé ẹgbẹ́ ìmọ̀ràn rí àwọn ẹni dáadáa ni àwọn tẹ̀ ń bá ṣe àwọn tẹ̀ ń agbọdọ gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ àwọn ògbò là ń bá ṣe. pàápàá jùlọ ìtọ́lọ́ tó ní kẹ́ ti dàgbà báyìí ní ìsìn gbẹ̀yìn àgbàlagbà tá à ń wọ́n kalẹ̀ yìí. àwọn ọ̀rẹ́ tẹ̀ ń manage pẹ̀lú ara wọn ẹ̀jẹ̀ ara yín kúrò lára wọn torí ọ̀la yín torí àwọn ọmọ yín. بفتنهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما. Àbẹ̀wò tó wà ní pé kí ẹ máa bá ẹ̀rọ ẹ̀rọ̀dá ṣe ni pé tẹ́yìn bá rò pé tí wọ́n bẹ́ẹ̀ ṣe rọlá ń pẹ̀lú wọn, wọ́n ní fi tí ò dára ẹ̀ lára wọn ṣe, wọ́n náà pọ̀ sí pèlú sí. kájọ tó kú báyìí kó máa lẹ́bùn kó máa sí ìlú fún ó wà ní ọmọ ọmọ díẹ̀ kó máa gé ọtí báyìí má sì mọ̀ pé mi à yẹra ìfàyè yìí níta gbọ́lẹ̀ náà ní hàn ní ilẹ̀ jẹ́ akéde a ti sáàrọ̀kọ̀ ọmọ àwòrán pé láti ètò ọlọ́run wa sọ ní kálukú lẹ́sàn-án ibi bá rìn sí ìgbẹ́lẹ́ tí ṣe ọwọ́ yìí. ìyàwó ọ̀hún wọ́n náà tó dúró lérí tó ń bá òun lóòótọ́ àwọn ẹni eré ṣe wọ́n sọ ọ́ lẹ́sùn Ìwà ń bí bẹ́ẹ̀ ni máa ń fi kì í na ìrìnsà àwọn ẹni Yorùbá àjẹ́ ìgbé. Ẹni tó ń wá dájú tó bó ṣe ń bá àwọn fásitì ṣe bó ṣe ń fara ro bàbá Abdulhamid. Bàbá Abdulhamid tó àti èmi ò máa dúdú gbogbo wá àti haram gíjà náà lè yẹn jẹun pẹ̀lú wọn máa tó gbọ́dọ̀ àjọ gbogbo pẹ̀lú wọn ní ọ̀rọ̀ ìgbìmọ̀ ìmúnà fi pín náà ya olóṣèlú ìjọ bẹ̀rẹ̀ lé Àwọn àjọ ní gbótó yà. Ìṣẹ́ àwọn ẹ̀tù bá àlẹ́ yìí. Tó bá àmìkà tọ́lọ́ bá ní kí wọ́n gbọ́ wà ní jábọ̀ yìí kárí nínú wọn tó náà ń lórí ẹ̀rọ ayélujára tó tí náà fi kí jókòó wà àbúwà kò náwọ́ ní járe kò tó náà fi kí jókòó wà olóríire ló pọ̀ jókòó yìí kò tó lórí mi gbogbo bá ti pọ̀ tó àwọn àtàwọn báńdíìtì náà bá kún ṣe ń tò lè kó lè wá àkókò ní dá mọ́tò báńdíìtì mọ̀ wọn náà dẹ̀ fẹ́ epo àwọn náà fẹ́ epo báyìí àní mà ọ̀dà màkìlọ̀ bẹ́ẹ̀ wọ́n ti jọ lọ́sùn nínú mọ́tò ju wa lọ́sùn kọ́ ju díẹ̀ bóyá ìhun ló kọ́kọ́ rà káwà tó rà ló kọ́kọ́ àkókò mọ̀ àṣàjọ ń pàdé náà ní

Nígbà ọmọ ṣe ní kí wọ́n gbádùn kí wọ́n dáa náà lọ́mọ ṣe ní kí ìyàwó náà gbádùn káwọn náà dáa. Àti ẹ̀yà mílẹ̀ nígbà tí wọ́n náà fi mọ̀ mí ewó nù wọn. <laughs> Yá ti ti ṣe díẹ̀, àwọn ní bọ́lá ti ṣètò ní ẹ̀rọ ìmọ̀ mìíràn <laughs> Ìyá dáadáa ni wọ́n, àwọn tó gbé ṣàdé gbogbo àti.

tí ò bá rí bẹ́ẹ̀ a máa kábàámọ̀ a máa bẹ́ ìyẹn kíjàrú a máa bá àwọn màṣẹ òkòdè ẹkú jọmọ alágbájá ó lè ṣọmọlú àbí ó lè fara sí lọ́wọ́ ó lè fara wọn àbá fún náà lọ́n tó bí o lọ́n tó bí o. ògbà tó náà jẹ́ mọ̀nà fi kẹ́ tó ọ̀rọ̀ rẹ bá ń dàrú lónìí bójú ẹ̀yìn kí ìwọ náà ṣe. tọ́rọ̀ ẹ bá rí bá kan lórí àwọn ọmọ rẹ àwọn sábà sọ̀rọ̀ ra wa létí. àbá ọgbẹ́ bí fi jọwọ́ àlọ́bí ọlọ́run ló wá yẹ ya na ní ìyá rẹ̀ ló yẹ hànà ìyá rẹ̀ ló yẹ àkóyá owó ìyá ni ó padà wá jẹ mọ́ wa ọlọ́run ìfàní tọkọ tẹ̀lẹ̀ sí dáadáa ń bẹ̀ látara àwọn ọmọ. táwọn bá ń gbé yọ̀bí táwọn ń gbé yọ̀bí tẹ́yìn tẹ́yìn bá ń gbé kalẹ̀ ibi táwọn ń gbé bí tẹ́yìn dojúlẹ̀ àwọn ọmọdé ń pọ̀ làwọn ní kọ́lùkùrù láti mọ̀ gáfà ọmọ bá rúbà ní mẹ́fà ìfòfò àìfònà àdí ni. wà sí ẹnìkan bá ń mọ́tẹ́ Ẹnìkan máa bóò jẹ́ tó lọ, ẹnìkan wà sí bàbá ìyá ti tán, ìyá yìí ìgbàjà ní ti léde kó dé. ìgbà ká nàbà ní ẹ̀kọ́ láti mú kàfà. Tẹ́lẹ̀kọ́ bá ń bá tẹ́lẹ̀kọ́ jẹ́ ń wo ẹni tó ń wo ẹni kan tó ń wo yẹn náà ó tó ní ìdìsọ́yà. Màmá bá yóò bá ní Ìyá rẹ̀ ṣe ń wọlé àwọn àfáà dì náà wà tàbí ń wo

bọ́dẹ̀ ń dàárú àwọn bọ́dẹ̀ ń bàjẹ́ ṣùgbọ́n ló fẹ́ kàràtà wà tí ó kúrò ní ìjọ rò ní pé àwọn tí wọ́n ń dàárú àwọn tí wọ́n ń bàjẹ́ lánàá báwo la túbọ̀ tán wọ́n ṣe rí ṣé wà túbọ̀ tán tí wọ́n là ń fẹ́ ọlọ́mọdé ayélu rẹ̀ àwọn táwọn lóró lánàá tí wọ́n ń kó tí wọ́n dúró sí pé àdúgbò dáa àdúgbò dáa báwo la túbọ̀ tán tí wọ́n ṣe rí lónìí ẹ̀yin tá a bá láyé wà àwọn ìyá wa kan lánàá tí wọ́n dúró ta bàbá wa tẹ́yìn náà mọ̀ wọ́n wọ́n fara jaya tí wọ́n forí tì í tí wọ́n kún wọn lọ́wọ́ níbi dáadáa wọ́n parakọ̀ tọ́mọ. bàbá wa tàná ṣe é ṣe káì náà bàbá bá jáde àwọn ìyá wa ẹlọ kéèsì àwọn ọmọ yẹn náà lónìí ẹ bàbá lè sọ ẹ náà lè sọ. àwọn ẹ̀yà táwọn ẹ̀ ń bàbá táwọn ń wo wo àwọn ọmọ yẹn náà lónìí àwọn ẹ̀yà náà ni wọ́n jẹ́ lójú nínú yà. ẹ من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ومن بالظلام للعبيد الله تعالى قال لكم ماشي ولا ما ادري والله lọ́wọ́ jẹ́ dáadáa ní oríṣẹ́ sí ìtì ẹ̀. Fọ́nìyà sí yìí. Wọ́n lọ nìkan ẹ̀. Wà

pẹ̀lẹ́ sí wọn. Àyàmùrò yá fúnná. Ayéta ń lọ ọwọ́ ìwọ́n ti bàjẹ́ náà. Àyàmùrò yá fúnná. Títà arúkọ̀ fọkànbalẹ̀, títà arúkọ̀ àgbọ́yẹ̀ ẹ̀sẹ̀, títà arúkọ̀ lóló tí kò tó lóló bẹ̀ mọ́. Àyàmùrò yá fúnná. Ọ̀yà pọ̀pọ̀ máa ń gbèrè tábì lára àwọn àfáà ní ìlú wọn kí ó ti ti sọ́rọ̀ ìjọpọ̀lọpọ̀ ìlú òkùnkẹ́kọ́ mọ̀ ń kí ó kí lọ́mọ tó náà wá kí ó kí máa dàrí. Àyà ìṣòro yẹn fún náà ọjọ́ ayé wa tá ń lò yọ ojú lórí kálukú wá sí kìlódójú wa. ẹ̀bùkù ọlọ́run ní tàrà sí bí. gbogbo ń ta agbáyé ti gbogbo ẹ̀ pátá kò ní dé. wọ́n yọ̀ wọ́n sọ̀rọ̀ ìlà àmà ìyá bàjá خيرا وسرا من الأعمال يا بشر لبشر لكن لا يرمى ذاك لكي لا Èèyàn kéré rẹ̀ jọ kan o. Yàwó màmá ìgbà yóò fún mi àìsàn náà tó bá ẹ̀dá ibi. Ọ̀lọ́pọ̀ wa kójọ máa sọ tó báyìí rẹ̀ ṣe. Yàwó màmá ìgbà yóò fún mi àìsàn náà tó bá ẹ̀dá ibi. Bọ́lá ọ̀rẹ́ báyìí sí ìkùsọ́ tó máa fọ́ lójú ẹ̀. Yàwó màmá ìgbà yóò fún mi àìsàn náà tó bá ẹ̀dá ibi. Kódà mo rántí àwọn dáadáa sí àtẹ̀lé ìlú máa ṣe nígbà tá a lọ wà. Tọ́ba kan tẹ́lá kan, bẹ́ẹ̀ ọkàn ṣe ni mo sábà nítorí tí àkọ́mọ èèyàn bí ẹni tẹ́ẹ̀ tó fi ṣe fọ́síkọ́bì ẹgbẹ́ mi náà ti fọ́síkọ́bì àwọn ọmọ àtàwà wa ti fọ́síkọ́bì ẹgbẹ́ mi náà ti mọ̀jì rí náà tẹ́wà àti fọ́síkọ́bì wà ní ẹgbẹ́ mi náà ti fọ́síkọ́bì gbogbo ń ta àjọ ṣe ń gbà náà lájọ ọmọ sí yàrá Gbogbo Ọkùnrin ló máa ń yọ àṣà fi ìrìn àṣọ ayẹ́kọ́ bá وكل من عاش في الدنيا هو الخبر Ìtòjú mẹ́jẹ rẹ̀ lónìí, ẹjẹ́ sáré ra wa létí kankan tó pọ̀ mọ́ látàtú lẹ́jọ́pọ̀ Ọ̀pọ̀lọpọ̀ ń tàdẹ̀ kí láwùjọ lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ bímọ bímọ ò kọ́ mọ obìnrin kí ó má. Kọ́lá ọ̀dọ́dọ̀ àwọn àfọ́ àpapàá fún àti òsì ẹ̀jẹ̀ pọ̀ máa ń kí ó tó jọkùnrin ebi tó jọ ọmọbìnrin tó yẹ kí ó. ẹ má jà máa wọ ọmọbìnrin gẹ́gẹ́ bíi pé ebi bẹ́ẹ̀ ti kí ó yìí. ní wàhálà mi láti wá lọ́jọ́ ọmọbìnrin tó yẹ kí ó. ríálítì ní fọ́ ọmọbìnrin láwùjọ tá a wà yìí kó náà ń fẹ́ kó káàtà fi kí ó bí ọmọkùnrin lọ. kẹ́ gbọ́ dáadáa kí ìrìnàjò fọ́ ọmọbìnrin kí ó kódà lọ́kàn tèmi inú ìwòye tèmi ó bù káàtà sí tó tún jù sọkùnrin lọ. torí pé àdúgbò mọ́mọ́ dọ̀rọ̀ fún ìyá òun fúnra rẹ̀ ilé ẹ̀kọ́ ni ọ. àlùkò mọ́mọ́dé wọ́n ṣàtúnlé ìgbà àjàdì tààrà. àbáǹtì láyọ̀ ìyá dáadáa. kọ́ ìṣèbálẹ̀ àárá tàbá fìdí obìnrin dáadáa tọ́lọ̀ bá ní kíkí ó dúró lárẹ̀. ẹ̀rọ mú màjọ ọ̀rọ̀ rẹ̀ ilé ẹ̀kọ́ ni ọ. Ẹ̀jẹ̀ títà náà. Ẹ̀jẹ̀ bàbá wa tẹ̀sí fún àwọn sẹ́yìn ti pẹ́ táwọn ìyàwó yóò mọ̀ tí ẹ̀yin náà mọ̀ lára. Àwọn nǹkan tó jẹ́ báwọn ẹ̀ ti pọ́n nílé lọ́sọ̀dọ̀ ya wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì tá à ń gbórúkọ wọn kákàkiri ẹ̀. Yìí tó pọ̀ nínú wọn ọ̀dọ̀ wọn ya wọn ni wọ́n ti ibi báyàwó sọ́dẹ́ká ló fi dára ní sí ìgbà àwọn kankan tó ń ti ṣe láti ṣe ìbájẹ́ òun dẹ̀ mọ́ wà tó ń fẹ́ fẹ́ ni ọba dẹ̀ tó ń wà ètò tí wọ́n nímọ̀ pé ó tún nímọ̀ báyìí tó tún nímọ̀ báyìí ìbá tó kọ̀ ń lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ti lọ́ ń fi owó tó kẹ́kọ̀ọ́ káàkiri kẹ́kọ̀ọ́ káàkiri ìyàwó ni ọba ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ nínú ilé àwọn ọmọ wa obìnrin lásìkò yìí ẹja kájẹ́ kí wọ́n kéwù tó jìnnà kí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí wọ́n gbàgbọ́ yẹ́sìn ó lè jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wá àti ọwá àti wá àti tó ń gbọ́ sọ́pọ̀lọpọ̀ ìlú obìnrin tó ti dí pẹ́ta yìí foundation tó ti wà lára wọn tó ń láti mọ̀ tó ti lè ká látọ̀ máa ṣe ṣáwà rẹ̀ yìí tó fẹ́ ṣe yóò bójú mu ó ti gbàgbé àdé ti báyìí ni ti gbàgbé àyà báyìí kẹ́ tó sọ náà ti gbé ara rẹ̀ abalẹ̀ ẹ má tàn àwọn ilé ẹ̀lẹ́ pé tọ́wọ́ fi lè kúrò pé àwọn fi obìnrin báyìí wọ́n yíla bó ṣe àmàdùn obìnrin fún ta tó dáwájú ohun tó wọ́n tẹ̀wọ́ wà pẹ̀lú ọ̀pọ̀ pẹ̀lú ìtàwọ́ àrọ̀ ní ọlọ́pàá mímọ̀ kò lè ṣe nǹkan aríráyé gbogbo ẹ̀ náà ní ọkọ̀ olókùnkùn lọ ìdí àwọn náà ló máa sí ìròrí àwọn aláìmọ̀kan ìgbà kan ni. àwọn rò tó tàkiri wọn fún wa ẹlòmínà rẹ̀ ti lórí ìròrí bẹ́ẹ̀ lóun lónìí ọlọ́run na dàbò ṣẹ̀rọ àádùnmọ̀ bí wọ́n ta tó bá sọ fún wọn pé ìyàwó rẹ̀ jí ma. Zọ́nlá mú ìmùsùn wá dáhùn. Ọlọ́run ní ẹ̀rí kójú rẹ̀ á kúrò lágbárí àpàtẹ́. Ó wà tàbí ìjú rẹ̀ á bẹ̀rẹ̀ sí bàjẹ́ pé kí ìjẹ́ mi. Yàtọ̀ lẹ̀lẹ̀ المرء ما بشر به على يتوارى من القوم من السوء ما بشر به على آخر قرب علينا من سوء من سوء ما بشر به ìrókó àwọn rẹ̀ jí ògiri a máa sọ pé rẹ̀ àmọ́ wá dàrú bí ṣe yìí bá ọmọ ìwé náà tẹ̀. àdàlù ní ìyá ọmọdé kò tẹ̀ máa padà bá ọkọ̀ tó tó wáyá. àmì ọjọ́ ìṣòro fi tún wá. ọjọ́ ìṣòro fi tún wá. ọjọ́ ìṣòro fi tún wá. àbí kílẹ̀ àti kápákà ní mọ́lẹ̀ yìí. ọ̀dà ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ gbà náà wọ́n lọ obìnrin mọ́lẹ̀ láàyè ilé yóò wúlò obìnrin lọ́dún ní ilé ìkẹ́ ọ̀pọ̀ ìyẹn ló ṣẹlẹ̀ láàrin àbú hamza àtìyàwó rẹ̀ ó bá kú obìnrin lẹ́kẹ̀ẹ́ obìnrin lẹ́kẹta ọgbọ́n wá ní ìyàtọ̀ pé tí mo bá fi lè dé má jẹ́ kí n gbọ́ gómìnà lójú bí o wọ́n lè ṣe ń bọ̀ báyìí kó tó dé lájú ó ti sàkọ́rọ́ sínú ilé kan láti gbogbo èmi ò ní délé ó lọ obìnrin ìyàwó wá pẹ̀lú mọ́lẹ̀ àbí hamza tàlàyé àti hàn. مفتلا يأتينا الظل في البيت الذي يلينا الظل في البيت الذي يلينا الظل في البيت الذي يلينا Dábàá ni àwọn tí ló láwọn ọmọbìnrin, ọwọ́ gan-an ni wọ́n bùkátà ká tọ́jú jù. Kàdúrà àti láàrin àti ìdarí náà. Ìgbà tẹ́ wọn ni a pé Ala ló yẹ ká tọ́jú ká ti dára sí jù kò sí pàtó lèèyàn àwọn la fẹ́ tìtìtà àti ká jẹ́ gbogbo ohun tí ọkọ̀ wa máa fi balẹ̀ wà lára ẹ̀. nǹkan bá ṣẹlẹ̀ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́mọ tọ́bá padà sílẹ̀ ọ̀pọ̀ ni ọ̀gọ̀rọ̀ wọn fún ní ẹ lábà máa fẹ́ obìnrin yìí ilé àwọn akẹ́kẹ́ àwọn pẹ̀lú wọn tí ó túnmọ̀ yí gan òun tó wá wà nílé yẹn lẹ́nu ọkùnrin sílẹ̀ lọ́lọ́wọ́ lára rẹ̀ fún pàtótọ̀ bọ́lọ́n ti kọ̀nà àjọ obìnrin lè rẹ̀ rárá o àwọn àtọ́jìkù wá wà nílé àwọn arẹ́jẹ̀ ju sílẹ̀ ìtọ́ àìjà afẹ́ tí ó wá rẹ̀ àwọn wọ́n nípò tó ń fẹ́ lára rẹ̀ èyí ẹnu máa gbájúmọ́ ìyẹn ni àyà lójú

فتى يأتينا Ẹ̀rọ àwọn ẹgbẹ́ títí láàárín àwọn ẹyọ fún àtọmọ yóò bèèrè ìrìnkúlé láàrú ilé ilẹ̀ wá kò àrútà ní. Máa lè hàbí Hamzata láyé. Máa lè hàbí Hamzata láyé àti náà. Ìpínlẹ̀ tí ó jẹ́ àwọn Hamza wọ́n kọ́ ọba ìdúrítọ̀ mọ́ kílẹ̀ ṣe wa. Bàbá ló fi ń bẹ́ẹ̀ tí ó dábì ìjẹ̀lì náà ìgbèrò ọlọ́run yẹn lọ́wọ́ lọ́jọ́ tó sí. Bàtà àná àlàáhà lè bàlè bàlè Àwọn àdìgbẹ́ni tó ń jẹ́ ẹni tí wọ́n bínú pé àtúntò ọkùnrin obìnrin là ń dúdú. Lọ́ọ̀rì máa dá kábí àìdí mi náà. Bàbá yìí máa bá lè àwọn bọ́ọ̀lù àwọn bọ́ọ̀lù Ọlọ́run ṣe ọmọ ìtàwárí àwọn aládẹ̀rẹ́ àtọ́dọ̀ ọ̀rọ̀ sí lọ́dọ̀ wa. Ọ̀sárí kàbí ìyànjú náà. Ọ̀rọ̀ tó máa dì sáàdì sáàdì. Ìjọba الأرض تنبت Àwọn ẹ̀rẹ́ ilẹ̀ ní tó bá ní jáde. À ní bẹ́ẹ̀. Ó wá ni, ó ni, kò sí Gbogbo wọn máa ṣàdúrà fún lọ́jọ́ rí. Ìrònú tí ò da, àtàdúrà tí ò da, àdúrà tó ń lọ́jọ́ mi, àdúrà èyí ṣe máa mo fẹ́ kọ́wọ́ tí gbogbo ọmọ mi àtọkùnrin àtobìnrin wọn ló ní mímọ̀ ṣùgbọ́n ní mímọ̀ láàfẹ́ sí àtọkùnrin àtobìnrin wọn àníyàn ti ká ní nìyẹn wọn àjà sọ pé pé lẹ́kọ̀ọ́ sí ní kéde ìlọ kéwú kí ni ẹ máa yìí ṣe ìdí náà ìdí máa ń sọ ìtumọ̀ àti kéde ìlú fẹ́ kó o lọ sórí ire nítorí àwọn tó kù kan ṣe àwọn òkú rí ire ńlá ní sọ́wọ́ kéwú títí láwọn jáde àbí ni kí ó ṣe wá yẹn láyà àwọn ẹ̀rẹ́ àfihàn táwọn fẹ́ yà ní lẹ́wọ̀n tó kọ́lá àwọn ọmọdé ọlọ́run ṣe láyé ìdílé àwọn àfáà tí wọ́n kó bá tún bá wọn lè kiri èdè wọn sọ pé àwọn àfáà náà náà ilé àfáà tó ń ṣe ọmọ yahoo ṣé yẹn ni ẹ̀rọ náà ọ̀dà àwọn ọ̀dà àwọn àárín wọn bá dà àárín wọn yẹn táwọn dà táwọn dà àwọn ilé àwọn ọlọ́run ẹni tọ́lọ̀ wà tí ní gbogbo ní sàkálì sí ẹ̀ àtàwọn ọmọ ọkùnrin àtàwọn obìnrin ẹjá darí wọn sílẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn káwá ṣẹ̀ṣà ọ̀dọ̀ àwọn àfa àwọn fẹ́ ní káwá ládùúgbò ìbò kí n tẹ̀lé ìlú wa wa sọ́dà àwọn wà nínú àwọn alhamdulillah alhamdulillah. tòtọ́rọ̀ máa ti ní kẹ́ ẹ̀rọ àwọn afọ́abẹ́ láwùjọ yín ẹ̀sìn tètè tó opportunity ẹjọ́ kan máa bá yín yorí àwọn yín lọ. ẹjọ́ kan máa bá yín yorí àwọn yín lọ. bẹ̀rọ àpapọ̀jọ wọn mẹ́rin kankan wá látòkè délẹ̀ olórí ọmọ ní kò bá wa ṣe wọn. wọ́n yẹ kí kankan ni wọ́n dìdàgbò dà wọ́n ìṣàtúrí ẹ̀sì jókòó lónìí tó fi kó wa jọkọ̀ síbi lónìí ọlọ́dọ̀ má fi kọ́ wa lẹ́kùn má fi kọ́ wa lẹ́nu jẹ ọlọ́run onímọ̀ ní kó bá wa ṣe wọn náà olùjọ́sìn fọlọ́ ní kó bá wa ṣe ánídà ní kó bá wa ṣe ọlọ́run ọlọ́run bá wa ṣe ní ọlọ́rọ̀ bá wa ṣe ní mímọ̀ bá wa ṣe ní ọmọ rí bá wa ṣe ọlọ́dà ti bẹ̀rẹ̀ wọn ọlọ́dà ọlọ́run هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك كيف هذا اليوم من من انا انواد ان يكون فجزاه الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ومن تاتي تكلا هم ولا بوابه lu àgbo dákun kó jọ ọ́ wọ́n tó ti ń kọ́ yín máa ṣe ọlọ́njọ́ ohun tí wọ́n máa ń pọ̀ tá a fa àkókò máa ṣe máa ọlọ́mọdé òkè ìdáyẹ àkàkìlà àkàkìlà kú wọ́tà ilẹ̀ àdúrà tó dàbí wọ́n bí òyìn látàárọ̀ ẹtí wọn mú sáàkì bá lóyìn pàbí bó ṣe rí nìyẹn o kò sí mùjá mọ́là náà ọ̀rọ̀ títí wọn o tòtí adẹ́nu tó lọ ọmọ tó bá ṣe dáadáa lọ́wọ́ sọ wálé tó tó kù díẹ̀ káàtó wà ló jẹ́ ohun nǹkan tó ṣe tó ṣe ó díẹ̀ káàtó ẹtí wọn bá wáyìn àti bó ṣe rí nìyẹn ọlọ́kùnjọ àárín ọlọ́kùnjọ pẹ̀lú ẹ̀yẹ́dà àlọ́sọ̀rọ̀ òkúta láti lọ ṣe hálùkọ àtúntẹ́ pẹ́mú ọlọ́gba àlùsẹ̀rí àwọn oúnjẹ náà. wọ́n ti kàn ọ́ lójú nìyẹn. ara ìgbà tó bá tó fi wálẹ̀ ni. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله سيئة أعمال الله إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أقبل الله سبحانه وتعالى أبانا أبا ọba أبا ọba ó fẹ́ lọ́kàn ṣoṣo fẹ́ ká máa tẹ̀ lọ́kàn ṣoṣo ní gbogbo tẹ̀mí ayé wa. àwọn alákùnrin yìí ní ibi àwọn ẹ̀ṣẹ̀ wa adébọ̀ Muhammad sọ́dá àtẹ́lẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní ọlọ́sìn rẹ̀ sí ni. lẹ́yìn eré ìmọ̀ tí gbogbo wa ní kí fi lórí pé Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa Nítorí ìjọba àsìkò مع ذلك فضيلة الشيخ الدكتور الإمام إسحاق أبو نوري إلى مفتي أبو حميدة صح؟ الحمد لله هذا من معروف الذين أيام كنا في الكلية نسأل الله سبحانه وتعالى أن يطور عمركم على طاعة الله دائما دائما وأبدا ممكن وني تفيكي أنا محمد صلى الله عليه وسلم ó ní albaru àdìsẹ́ tí ń bọ̀ ó wá dé nìkan ó ní albaru mahmed asaba ọmọ nìyà yóò máa bẹ pẹ̀lú ẹni tó bá fẹ́ tó bá nífẹ̀ẹ́ sí inú mi dùn púpọ̀ ara mi sì yá gágá láti jẹ ìtàkì ọ̀sán fún mi pé olólùfẹ́ mi ló ń bọ̀ kódà láti àná mo ti ń pèsè pé torí pé nílé ẹ̀kọ́ à ń ṣe ìbá lọ wọ́n ti tẹ́sì lọ́wọ́ mo ti fi bí àwọn pé ẹ̀ẹ́dì yìí láàárọ̀ yìí o eré mi ti yé mi èmi jáde o ẹni tó bá ti wá pẹ́ oṣù náà kí ẹ ti tẹ́sì kí ó fò ọlọ́run jẹ́ kí àwọn náà pẹ́ abẹ́ ìta nínú wọn ìtọ́sí pẹ́ ìnáwó lọ́dún kò sí pọ́blẹ́mù ó máa bá wọn lọ ní ibi tí wọ́n bá bàjẹ́ inú púpọ̀ ọ̀la yìí ara mi sí ìyá gágá

Every time is the word emergency is was sufficient. And the type of motor to pass on left them were not really actually. Then move. Mo tún wájú ẹni ẹkún máa ò pé ẹgbẹ́ tírélà ni mo fẹ́ gbà tẹ́lẹ̀. Mo á rí pé ẹni ẹkún fẹ́ wà lọ́pàá àwọn ìgbẹ́ nígbà bí lọ gba ẹgbẹ́ lẹ́yìn ẹ̀ẹ̀dínú ni. Wọ́n tún wáyá àwọn ọmọ lẹ́yìn ẹgbẹ́ tó kúrọ̀ sí máa ògùn kí ló tẹ̀lé jẹ́lẹ̀. Wọ́n gbọ́ ìyá mi wọ̀ fún òsì pé tó ti fẹ́ fà mí wọlé. Ọ̀nà máa ẹ wọlé amẹ́gbẹ́ Mo sọ pé olóòbà àríkíọlá tó bá fẹ́ kẹ́rù wàlá yóò kẹ́ ní títẹ́. Níjọ́ tí mo lórí inú mídíà wọ́n á gbé na àwọn ọmọ tó wà tó jẹ́ fánáwì jẹ́nà pé tó mo bá kẹ́nu àwọn ọ̀rẹ́ mi ṣùgbọ́n ń bèèrè pé àníkú rẹ̀ ti parí ní ìyá náà ti parí àbúlọ́wọ́ àtúwà jáde àwọn òkùn ní Ìlọrin alhamdulillah ọ̀gá rẹ̀ ní ó kọ́ àdúgbò pé ẹ̀kọ́ ò lè jẹ́ káwọn ọmọ náà láǹfààní àti wà ní ìyíbà ìlú rẹ̀ ní bàbá ẹ̀kan máa kó wọn bọ̀ ní pé ẹni tí mo fi yẹn lọ́jọ́ ti ní àná lórí fóònù tí wọ́n lọ fún sùjúùdù nígbà tí wọ́n fọwọ́ sí pé wọ́n parí sẹ́yìn náà wá ṣẹ̀yìn àwọn olóyìn ṣùgbọ́n tí wà nínú ọ́sùn tí wọ́n kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ń bí ọlọ́mọ àdìkẹ́lọ́ kú sọ́jà rẹ̀ àlànà ọ̀lá ìdára láti pàdé àwádùn sáà ti di ta kú ti túká orí dáadáa náà ni afẹ́pàdé lónìí ọ̀lá àkúpàdé orí dáadáa àrí àwa àfúnra wa tó rí àwa ẹnu wájú sí ara wa lórí dáadáa ni àbí aláṣọ fún ọ̀tá rẹ̀ tó fi ẹ̀kú sí kí dáadáa ikú máa lọ bẹ́ẹ̀ àlékún wà ní kó máa jẹ́ ọ̀làdáṣọ̀rọ̀ ọ̀lẹ́kùn òde láàgbàlá ní máa ti àtàrí ilé náà máa kí àwọn tí wọ́n bá wọn kún ọ̀wọ́ ní kò fẹ́ẹ̀ síta kan pápá jùlọ ṣéèkù ní ìmọ̀rin wọn pẹ̀lú wọn sábà buhari bákan náà mo ti rí fèsì náà lẹ́ẹ̀kan rí pẹ̀lú wọn ojú ìmọ̀ sọ pé ní o lè má kọ̀ọ̀mà mùsàmù pé àwọn títí mo ti rí ada ó pọ̀ kí ọmọ àdìgẹ́lá kí wà ṣe ń àpẹlẹ ó sì máa ṣe àtúnṣe ní láwà lè ní bíbà ìsìláwọn ẹlẹ́ padà sí àtàlà sí àpá mo tó ti àkárí lè kí gbogbo àwa jàmá tí a jẹ́ ìgbélẹ́yìn ọba mo fi gbà wọ́n ìwé ga ni àwọn ìjàmà mi ni wọ́n ń lóde káàkiri lọ gún mọ́tò lọ kòrò sí nínú ìjọmọlúàbí kájọ máa fẹsẹ̀ rìn bọ́ àárín òní ó dáa jù kí ọ̀nà màlúùjọ kó jọjà rí kí ó bá fẹ́ ní ẹ̀sán lórí bá a fún kúrò wá sí ìyẹn o ní ti dáadáa ní ti dáadáa ní dáadáa bá a fún kúrò wá sí ní ti dáadáa ní ẹ̀kọ́ náà bá a fẹ́ kó kí bákan náà mo fi ilé ìkíni gbogbo àwọn tí a jọ wà ládùúgbò kọlọ̀bà àríṣọlá ó jẹ́ ọjọ́ àdúgbò jẹ́ pé dáadáa báyìí ni a mọ̀ ní àbá ṣe mo kí àwọn aláìṣọ wa ó tó jẹ́ mẹ́ta kí ọlọ́bà àríṣọlá kí ó bá ṣe dáadáa fún yín àti gbogbo landlord association tí àwọn náà wà ní ìjòkó yìí sábà kọ́mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́mọ ẹni bá dáa káwé àti ìfàyà àbọ̀tọ̀ ọ́dìn wọn dáa lẹ́yìn ẹni ọlọ́run bàbá ìkẹlẹ́ òkùnkùn tí ó bá ṣe mí ní pọ̀ lọ́rọ̀ ní sókè wọ́n ti sọ ìpín dídí ló rọ̀ fún wa níta àtìgbọ́dọ̀ wá sí níbàá ẹni pé káwá gbọ́ àwòsẹ̀ máa bára wa fọ́ táyì tó táyì làwọn bára wa fọ́ bẹ́ẹ̀ tó ní ìsìn àtúndókòó mi lọ́la ní àtúndókòó mi tí a tó gbọ́ pé ká gbọ́ látẹnu wa kó lè jẹ́ tí ó ṣe àǹfààní ní ọ̀pọ̀lọpọ̀ a ti kọ́ ẹ̀kọ́ tí ó pọ̀ fún ìbàdíkẹ́lá kó tẹ́jà rẹ̀ kó bá fún ẹ̀sùn lórí. ìgbèkàtẹ́ yìí ó kàn án mẹ́nu bà nínú àwọn tí wọ́n ti sọ síwájú ò ní pé ẹ̀má àwùjọ wa ó ń fẹ́ kámojútó yorùbá sì bọ̀ wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́n olókèlè ń wọ ẹrù sàlẹ̀ wọ́n túbọ̀ wọ́n ní pé ilé láti kẹsàn-án ilé ìwé ti bẹ̀rẹ̀ náà torí pé kò sẹ́ni tó fọ́ọ̀mù sọ́sáyẹ́tì tó ju àwa iná lọ ilé kọ̀ọ̀kan láti lọ jáde alọ́pàdé ìtàlá lọ fọ́ọ̀mù tá a fọ́ọ̀mù yẹn tó túmọ̀ sí pé tí ilé bá dáa àwùjọ wó dáa tí ilé ò bá ti wá dáa a kàn ń pariwo ní àwùjọ yìí ò ní dáa àwùjọ wó dáa tí ilé wa bá ti dáa tó bá ti kù díẹ̀ káàtó kí inú ilé dáa àti dáa àwùjọ yóò díẹ̀ tó bá ń pariwo bandit ṣe bá ń ti sọ̀rọ̀ láti sọ́mà ní. òsàlẹ̀ níbẹ̀ àwọn kẹlẹ́kùn tí ó jẹ́lú bíi bó ṣe nìyẹn ó túmọ̀ sí àwọn àbùkátà sí ilé wájà wọ́n yà lọ síbẹ̀ lẹ́ẹ̀kan wípé kájí káwọn ọmọ wa kájí kí ẹ̀kọ́ tó máyá lórí kájí tó dùn àwọn ọmọ wa láti lé pàápàá jùlọ kájí rí bíi táàsìn sí pàápàá jùlọ kájí ẹ̀tọ́ lórí òróòrò tó bá ti sọ̀dà ọmọ dáa púpọ̀ ọ̀gbọ́n yìí ọmọ dáa kẹ́kọ̀ọ́ ọba àríkẹ́lá ti rìn sí àdìmọ́lẹ̀lú wà ìbànúrún sí ìdàtí ìhàyà àti ìyà olóòwà àríkẹ́lá ní pẹ́ṣẹ́ rí ọmọ ká ní dúkìá ní tó dáa àpamọ́ bíbí ní tó dáa ẹ̀sọ́ ilé ayé yìí wà ní wẹ̀bá kìíyàtú sọ́ọ̀lì hàtú khayrun inda rabbika thawaban wa khayrun amala sẹ́rí bẹ́ẹ̀ ṣe bá sọ pé ká ní dúkìá ó dáa kábímà ó dáa ṣùgbọ́n ìtò lóore jù fẹ́yìn ó sì gbẹ̀sẹ̀ lọ́dọ̀ aláàkàrùn ọ̀dáadá tí ó máa jẹ́ ìgbẹ̀yìn rẹ̀ ó ní tó bá dáa nínú àwọn contamination nílùú jẹ́ pé bọ́mú ti wá dáa àwátà kù wá sáyé and that is why tí bàbá bá ti ṣe mistake láti mú obìnrin rẹ̀ àti ìyá rẹ̀ ó máa mẹ́rẹ̀ẹ́ ànábì sì jèrè wa ó ní tàbá yí arúgbó ní ìṣègùn fàyínà ní ẹ̀rọ fún tẹ̀sítà. ẹsẹ̀ tàbí jẹ́ dàpọ̀ ní sí o torí pé ọmọ afábà máa ń jọyà. àwọn bàbá wa náà ẹ wà ń jòkó ilẹ̀ ẹ̀sọ̀ ọkọ̀ bá ti sì wí ṣe fún ìyá ló ti kíni fún ìyá ló ti àjẹ. mi ìtì ìgbọ́rí kan sọ pé bàbá rẹ̀ mi ìgbọ́rí fún ìyá mi. lọ́dún ọ̀sìn pé ìyá ní dáwọ́ tó pọ̀ wọ́n ń tẹ́ lọ́gẹ́sẹ̀ tó lágbára ṣùgbọ́n àwọn ìgbọ́ tá a wà yìí tó bẹ̀rẹ̀ bá ti rẹwà àwọn èèyàn ti ó ti tán bẹ̀rẹ̀ ìkàwọn ìwà bùkátà sí náà a sì fẹ́ bí ọmọ rí ọmọ tí ó ti wálé ìgbà ìlọ́la kìí ṣe bẹ́ẹ̀ nìyẹn tí máa ń bí máa rí ẹni tí ó bá bí máa tẹ́ àyà rẹ̀ lẹ̀ tí ó máa jẹ́ bàbá rí èmi ò fẹ́ pọ̀ lọ́rùn kí ló wà rẹ̀ bá wọn sọ yẹn ọ̀gbọ́n ìyá rí ká gbìyànjú ká tún lè wá ṣe àwùjọ tá a ó wúlò ó ṣàǹfààní tá a bá ti ṣìlò inú tó kọ́kọ́ fa bìtínà fún wa láwùjọ yìí pẹ́jẹ́ntì tí à ń bá fẹ́ra ó ní ẹ̀rọ alágbèéká yìí ó ní bìtínà ibi tí bìtínà kọ́kọ́ wọlé tó lágbára jù ní ẹ̀. Mo jẹ́ mọ́mọ́ kẹ́kẹ́ tí a bá ti lè kọ́ṣọ̀ ọmọ ní àtìgbà tó ti bẹ̀rẹ̀ títí tí ó fi parí secondary school pé káàdì sí ọmọ pé láìláì òní ló fò ewu ó padà wọnú ilé yẹn wá. Táà bá ti lè dúró tó rí rẹ̀ ewu wọlé wá. Wọ́n táà bá fẹ́ kí ewu wọlé wá. Ẹ̀já gbìyànjú láwùjọ táà ń lò táà wà lọ́wọ́ yìí. Hátà

èsì ó máa jẹ́ pé at the same time tó sì ti máa jẹ́ nabọ́rí a máa wù á dẹ̀ tó máa kà wọ́n lò ní ṣe ẹni tó wọ́pù fún ọmọ yìí ti fíìmù lọ́mọ yìí padà lọ́wọ́ wù ó yẹ ti ṣe bẹ́ẹ̀ for complete six months ó ti wá ní wo fíìmù ṣùgbọ́n ọjọ́ gbogbo ń tẹ̀lé ọjọ́ kan tó lò ìjọ tí rò pé ó yà kàn jẹ́ ní ó ní wọ́n ní ṣùgbẹ́gẹ́rẹ́ kan wọ́n fi pàdánù fún ọkọ̀ lọ́mọ àdékẹ́rọ́ kújọ ọjà rẹ̀ fún bá fi òṣò tó pé fún aládùn yìí bàbá nígbà yẹn mọ́ nípa ọmọ nínú òbí tí mo kẹ́ gbìn ẹ́ ọ̀rọ̀ gbogbo èrè pé ṣùgbọ́n lọ́kọ́ bá tún kọ́ lọ́rùn yóò fi lẹ̀ ó wà fún ní fóònù ó wá ní pé yẹ́pù ó wá fún ní etí kan òun náà wá fi etí kan sí etí ó wá ní kó máa ayẹlẹ bluetooth olókọ́ta yìí ń gbọ́ jákó jákó jákó jákó jákó jákó jákó tọ́pọ́pọ́pọ́pọ́pọ́ sọ́ra wo nìyẹn ó ló lè sọ́kọ́ wọ́n ti ń sọ náà kò bọ́ sí ìwòkè lágbájá tó yẹ pé kan náà kà ní ọdún olóhùn wá sílẹ̀ òun wà lọ àlọ́ gbogbo yá ní òbí ma níbẹ̀ yẹn ó gbọ́ dàkùdàkù yẹn tó bóyá bíi ten to twenty minutes ó lè gbé ó ti pè sí ibùmí ìjọ mi tí ó mú orú wa gbé lọ gbàdé òdì bẹ́ẹ̀ oníṣèlú náà àwọn ẹ̀mọ̀ pé owó owó owó ti máa ó ti sí sílẹ̀ wọ́n jẹ́ wù ú different size ó dẹ̀ tó twenty. ó ní òun mọ̀ pé tó padà ó kún un tí wọ́n ń pè jágbà ìwọ̀n òun wù mà ọmọ táà ń sì sọ ìpolú ọba àlejò láti ní tí mo ti àlọ́ pé tá lè kìí jù ká sọ̀ra ká lè tù sí wọn give them the assignment and the like whatever they want to do ẹ̀kẹ́kẹ́ sí ẹ̀mùbá sárọ̀ lójú yìí tó bá yẹ kó bá ní tí ò bá dẹ̀ níbi of God for ó ń dàbí sínú ẹ̀rẹ̀ náà wọ́n ti smart débi pé ní ìgbà tí bẹ́ẹ̀ tìkẹ́ ló wà sọ fún mi pé òun ò tètè máa ní bàbá náà sọ pé ó sàn ń bẹ̀rù pé òun máa sọ pé ó mọ̀ pé tóun bá ti sọ wàhálà ti ṣe oṣù ó yẹ smart débi pé ó fún àkáǹtì ó yẹ lo fún ìyá ẹnu ìyá náà ni ó yẹ lo fún ìyá rẹ̀ láti máa fi gbowó ó tún wá ń transfer lórí fóònù ìyá rẹ̀ sórí nọ́mbà ti ti ẹ̀gán náà owó owó orúgbó ti ẹ̀ ó ń gbọ́wọ́ inú àkáǹtì ìyá rẹ̀ ẹlẹ́ àwọn ẹlẹ́ àti tí ó sọ yìí àwọn tó gbà sórí títí ẹ̀gán kò ní ìṣù ṣùgbọ́n lọ́kùn gbà sábà fi fún pé o turi bá máa lò kájọ máa lò ibi tí wà láti lọ yìí Mo ní pé mú ní wá sọ kí èsì dáadáa. Ìgbà tó parí rẹ̀ lábàbà yìí ká mójú tẹ̀lé wa ká sì má lè fi ní ìjẹ́sí sílẹ̀ wa. Ìjọba àwọn náà wọ́n sọ iṣu yìí arábìnrin náà. Káàkiri wọ́n lọ sí. Wọ́n láwọn ní ìtàrí ìrọ̀pá arábìnrin náà pé àná. Wọ́n wá ní irú àwọn àkàtì sábà wọn ní pílásọ̀mù ìjà àwọn tá a ti gbà kan jẹ́ pẹ́sidẹ́ntì wọn ní nígbà tá a wọ́n wá ní kákìlẹ̀ ìdílé ìpàdé buhari àwọn ọ̀sùnmà ìgbà tó wá wá dúpẹ́lẹ̀tì nílé tó wá ó láti máa sọ fún ẹ pé pẹ́ẹ́ntì wọn lóṣù mọ́ rẹ̀ wọn dẹ̀ ní táìmù láti wá sílẹ̀ ó wọlé tán ó ju ẹ̀ tó wọn kó everybody máa pa sínú ìtàntọ̀ mẹ́lẹ́rì máa fọ́kọ́rọ̀ ojú àńtọ̀ ó yẹ̀ ní ẹ̀kọ́ pé ìgbà àwọn ọ̀dọ́ àwùjọ ìsinmi rẹ̀ pọ̀ wó láǹfààní ó ti jẹ́ pọ̀lá wa yóò dá a sì lè fẹ̀dọ̀ ní orí ní ìparí ọmọ tá a bí nǹkan ọ̀bà kí wọ́n kó ṣe lọ́mọ láti ọ̀dọ̀ láti mọ̀ kọ́lọ̀ ní kó náà mọ̀ wá gbogbo àwa tí a jẹ́ bímabíma kí lè máa jẹ́ àǹfààní fún wa ẹ dákun tó bá dé nípa bá ti ọ tí a ti diwọ́ tẹ̀sínú ó ti pé oṣù mẹ́fà méjì mẹ́jọ méjì àwọn àtẹ̀síwù ká máa lo kìíní tẹ́jú rí bàmí normally ìṣe pé bóyá ó bá sun di eh, kí ni wọ́n pè àwọn onímọ̀ eh, ìdìnnà dọ́kítọ̀ bọ̀tẹ́jú rí bàmí àti ṣe àtìlókò níbẹ̀ mo lè gbé ìtẹ́fà ìdáadáa ní àwùjọ wa ìdáadáa tí ó fi máa jẹ́ pé ọlọ́run bá tó máa ṣe ní ìrọ̀rùn ìdí ẹ̀ náà ṣe pàkìtì ni àbí mo ti ṣiṣẹ́ ti rí láwọn àkókò ti pẹ́ sẹ́yìn ni ó dàbí ẹgbẹ́ mi wá kò níyà ó sì máa ṣe lóṣè láti mọ ká sí ìgbà àti tọ́jú yẹn lórí ìdáná wa tí àti àjúdá ọ̀pọ̀ fọ́ọ̀dì yẹn wọ́n ti lóyún ọmọ wà ní ọyún kábínú èdè kámọ́ lóko ìjú tó jẹ́ bájì lẹ́nu jọ́ mẹ́ta yìí mo yàtọ̀ fún ọ̀dọ́ tiwa lítà ní padà sọ ọ̀rọ̀ yìí ò yẹ kó tí bá ìdílé tí wọ́n lágbàá nígbà yìí tí wọ́n lówó lọ́wọ́ ẹni tó wọn ní kẹ́lọ́ máa tàn síra inú ìwé tó wúlò ní ẹsẹ̀ ìgbìmọ̀ ìjọba náà kọ́ ẹlẹ́ẹ̀kì inú ẹlẹ́ kẹta ó bá ọkọ̀ tó kejì ọ̀fẹ́ sí ẹlẹ́ kẹta àmọ́ bó ṣe jẹ́ ẹ̀ẹ́sẹ̀ pè kí ṣe tó lè dẹ̀kí ọmọ mùsùlùmí àpẹẹrí ìyọ̀ǹtàn náà bá àríkì ọlá ká máa fi ra àtúbá tí wọ́n ń yí oṣù kẹjọ ẹ́ tráfíkà sífíkà pẹ́ṣà ká máa fi ra ojú ara kó lọ́ọ́ bá àríkì ọlá máa ń lò kódà yìí tó bá jẹ́ kó bá máa ń lò dáadáa tó bá lò tó bá kọ́ mu aráyé pòṣọ̀ mọ lójú ẹsẹ̀ ọmọ máa máa pọ̀ nǹkan àkèrè tó ń túmọ̀ sí pé ọmọ yẹn wà ẹ̀yìn dáadáa tó bá ti wá di àsìkò ìnà ìwìláyà ẹ̀wọ̀n pé bá ti máa sọ́tẹ́ síwájú pé tẹ́rìyà àtẹ́rìyà tún kọ́bílà ìwìláyà ìnà ìwìláyà wà bá ìlà ìwìláyà kẹ́tù gbọ́nà ìgbà tó bá fẹ́ mi àtẹ̀yìntàn nìkan ìgbà tó fẹ́ mi yẹn ká ní èdè ká ní ẹ̀kọ́ yìí ká sì máa bẹ ọlọ́run bá àlejò ọlá ọlọ́run máa ń lò ní sábàbí àìmọye àwọn èèyàn wọ́n ti gbé wọ́n sí dáadáa ó sì ìwọ ọ̀rọ̀ ní tó ó ṣe pàtàkì ó jẹ́ òrìjínà ó jẹ́ òrìjínà tó máa mú méjì tó bá ti ń dàgbà sí bóyá bá ti dàgbà sí ni wọ́n ti máa mú wá sí fún wọn pé ó ti wọlé ìmọ̀ ìdìbì e ìdáyà before àbí after one twenty four ká máa mú mẹ́rin láàárọ̀ àti ní alẹ́ tí wọ́n bá àdìgbọ́lá máa ń lò lọ́pọ̀lọpọ̀ tó ilé ìkùnmọ̀ jẹ́ àǹfààní fún wa ní abalẹ̀ ilé orúkọ ọmọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá àdéṣe ọlá àwọn nígbà tó ti wá dé ìlú nù àwọn àti àìmọye ọmọ ni a ti sọ lórúkọ ní nínú mọ́ṣáláṣí wa tí ìbá sí pàápàá jùlọ ní mọ́ṣẹ́kọ̀lì tí a bá dá sọ fọ́lẹ̀ àápàá láró ni àgbàtà ni a ti máa ń gba àlẹ́ ẹ̀tì wá sí àárín ìlú ìlú sọ́là ẹni àti orúkọ wọn jẹ́ bá àti orúkọ wọn láwà kan ṣùgbọ́n kó máa jẹ́ fún jẹnẹrátì ẹ̀yìn náà lẹ́ẹ̀tún bá kéde rẹ̀ sí etí ọmọ àbúrò wa àlejò ọláyẹ̀kọ̀ wá lu ẹnu yín náà lẹ́ẹ̀tún bá àbúṣàdúrà fún ọmọ yẹn ẹwà kan bá ta àwọn àdíyà tí rọ̀sọ̀sọ́lá tó kí skype láti máa kà fún ọmọ láti ẹnu ìyáni Rahman ẹ̀jẹ̀ta fún ìfọwọ́ báyọ̀ ìjọba. الحمد لله وصلى الله وسلم وبارك على محمد وعلى اله وصحبه ومن الحمد لله àdúgbò ọlọ́run bá ọgbà tí ò ti wá sójúlógbò pé àwọn afáàmì tí ọba wà ní òkè ṣàgbáyé máa ń sún ìjókòó máa tú àwọn èèyàn pé ẹgbù ẹ̀ ṣáàdì ìfẹ́ máa ti jàrí rà ah, ẹ̀wọ̀n ọlọ́mọ ìpín lọ́wọ́ mi rẹ̀ kìí dìde o àti ah, ọlọ́mọ yìí ìpín lọ́wọ́ mi rírà ọ̀dàdàdà ọ̀nà àbáyé ṣe láti ẹ̀ka yìí náà ṣe máa ṣe kẹgbẹ́ máa ṣílẹ̀ kẹjá jẹun jàrí àdúgbò fọ́nà tí o ti wá tú ìjókòó olódò ọ̀rọ̀ bákan náà ní fi máa rí káàkiri ayé ìtókù náà ní kọ́lọ̀ jẹ́ kí agbọ́kágbà ká tẹ̀lé ìwákà àwọn bàbá wa tàná ẹni bá ṣe ń rọjú gbọ́wà sí ká sì máa rọjú ìwà sí àwọn náà ti tù wá nílọ ìtawájí àti ṣèwádé sí àgbègbè oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀nkọ̀bà àfẹ́lẹ̀ fún dáadáa. ó máa ń wà bọ́lá ṣe ní kí àwọn òbí wa kí wọ́n bá wa sọ àtàwọn àfa wa tọ́lọ́ ń jẹ́ ẹ̀jẹ̀ kí àwa gbọ́ níwọ̀n bá ẹ̀ta aláǹfààní àti gbọ́ ta lò ó tó fi jẹ́ kí àwa náà rí níwọ̀n bàbára ṣì ní kí á rí lónìí. ó ń wá bẹ́ẹ̀ kí àwọn ọmọ wa àtàwọn ọmọ tá a dé àtàwọn tá à ń tọ́ kí wọ́n tún dá a jù wá lọ. ó ṣe ń wá yẹn. ìyá náà ló wá pa tó tó mi yẹn tá a máa ń tọ́ gbogbo ẹ̀yin òbí gbogbo ẹ̀yin bàbá wa ìyá wa ẹ̀jẹ̀ amójútó àwọn wa ẹ̀jẹ̀ tó bàtà wọn tó yà tó yà gba agbo social media agbóhùn tó ń jálẹ̀ sí àwọn àwùjọ tó kéré àwọn ọlọ́jà akẹ́kọ̀ọ́ kan ti wọ́n yẹn kódà àwọn ọlọ́mọ tọ́pìkì tó níbi fún wa nìyẹn ẹni tó ń wọ̀n kàbí fáwọn ẹ̀ sọ̀rọ̀ òní agbóhùn social media tó àwọn sọ àwọn tàbíyàtì àwọn ìtàbíyàtì wọ́n ṣàlàyé ó náà fà nílò tó ti ṣe pé fún ẹ̀ ṣùgbọ́n aburú ẹ̀ pọ̀ ju

àwọn ọmọdé fún hálìdè fún angel adha ọdún ìta ìṣẹ̀ṣẹ̀ báyìí ó wà tó máa padà dé ìkan nínú àwọn tó ń gbé lọ́dọ̀ mi yíyẹ kí n pè ní ìyá ìbáríkà fóònù kan wà lọ́wọ́ wọn tó ń dà ló lókè ìyá mọ́ bá a ti ń sọ̀rọ̀ ẹnìmọ́ wọn ti gé ìjẹ́ wá kan àpẹẹrẹsì ẹ̀mọ́ wá gbà pé bá ti ẹ̀mọ́ bàjẹ́ bí ó rà ní bí a bá kan ní pálí lọ ẹ̀jú ẹ̀. iṣẹ́ pọ̀ ló wà wò ní àwọn iṣẹ́ lọ́wọ́ wa tábà ti jọ parapọ̀ jọ orí táwọn ẹ̀ àwọn náà máa ní orí ní ìtẹ̀ lọ́la ọ̀nà kó máa fi mọ́kọ̀ wá ní ọmọ ó sì tún rán mi ṣe kọ́ mi ṣe sí ẹ̀ta náà wọ́n ní kí a náà torí kọ́ mọ́ ẹlẹ́yìn ni wọ́n. Wọ́n ti wá àná ọ̀sẹ̀ tán, wọ́n ní kí tí wọ́n ìjọ àwòsàn, wọ́n ní kí tí wọ́n sọ ìjọ àwòsàn náà ti tún fún wa pé ká máa ṣe fún àwọn ọ̀sán náà. Ṣẹ́rí lè ní ìtọ́lọ́ kẹwàá wa Mùsùlùmí, àwa ni káwọn sì mú sọ́ra di kàn mí, pẹ̀lú pé kò sórúkọ ọmọ ha. sí owó ọgbọ́dọ̀ owó àlùbáríkà owó gbogbo àwọn ilé yẹn ó sì ṣẹlẹ̀ àwọn ọ̀dì kan bẹ̀rẹ̀ sí tó bí náà gbọ́dá pé àwọn ìyá ọ̀gá ayé ah, ẹ̀ tó jà àwọn àbá wọ́n dẹ̀ fẹ́ gba owó lọ́wọ́ yìí ọ̀rọ̀ pé àwọn ọmọ tuntun rẹ̀ ṣe wọlé pé tí àwọn ti tẹ̀ fara wọn nínú ẹ̀dá àwọn ìyá náà máa jà wọn pa pé iṣẹ́ sílẹ̀ yóò tó mo mọ ìmọ̀ ọbẹ̀ ti tó ẹ̀wà ń bọ̀ ní ẹ̀wà mú tá a náírà wá wá ẹ̀sọ́ ìta tá a bọ̀ tó wọn bó ṣe dé ní òṣèré àdáàmú tako àwọn ṣètì ó dá kẹ̀kí dáadáa tá à ń pa lóòótọ́ bẹ́ẹ̀ dá ṣùgbọ́n kó jẹ́ bó ṣe rọ̀ ní lọ́rùn láti mú wá kó má jẹ́ ládẹ́ pé à ń lọ́ni lọ́wọ́ gbà. Torí ìdí àjọ náà bá kójọ ọmọ wa pèlè tí ọlọ́run fi kẹ́ wa yìí. Ọlọ́run kó bá wù pé ọlọ́run kó bá dá sí. Orúkọ tí bàbá àti ìyá rẹ̀ sọ, wọ́n kàn ní káwọn bá wọn tún àná lọ sílùú microphone. Wọ́n fà ní àwọn táyì ìpẹ́tẹ́ òun náà ní fáfímà. Fáfímà. Kò ń ṣe fàfímà ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ pérébì yìí lọ́wọ́ bẹ́ẹ̀ kiri yorùbá kí ló rẹ̀ ní fatima kí ló ní fatima kò sí kò sí sáàkà àgbà bọ́ọ̀lì títí yẹ wa kò lè fi ti fati fatima fatima ni orúkọ ọmọ wa ẹ̀dá ọ̀ká tí ń jẹ́ ní eré kan ń jẹ́ bẹ́ẹ̀ títí ọmọ ẹni eré ọmọ anábà ọmọ sọ̀rọ̀ ọmọ wa ti fi sọ́bẹ̀ fatima ni orúkọ rẹ̀ kì í ṣe fatima ọ̀pọ̀ pàtí pàtí máìmáì rárá mai mai, máìmáì òkú owó lójú o wá pé wọ́n ní ọmọ Abdulrahman àti ọdún torí pé àtìsọ̀rí àdìmọ́ ti fi àbọ̀lọ́rẹ̀ àkọ́kọ́ ní ọba ìdúró kọ́ máa fọ́ lórí.